بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونتوب إليه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 اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وتابعينا ومساك الى يوم الدين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرجو الله أبو الله عليك فيه ọ̀rọ̀ àti ojú ọjà jẹ́ ọ̀pọ̀ àti oníkàlù tó pàdé lórí ìjòkó ìgbọ́ ọ̀rọ̀ ìjòkó ìgbọ̀ ọ̀rọ̀ eléyìí tó máa wáyé ní gbogbo onídàájú tó lọ́sọ́láṣí ojú kódà mọ ó bá mi lò fún wa. láti àtọ́jú ọ̀dà ọlọ́run ọba wa máa ní tiọ́lá. ayé tí àkàlọ́ òun náà ní àtúntà ó sì lè fi gbé lábẹ́ ayé náà. à ń sàlàyé kókó àgbókì tó yẹ kí mùsùlùmí ó gbọ́ yé nítorí àwọn nǹkan tó rọ̀ mọ́ nípa àlámà lọ́rùn ìsìn wa. Ìyẹn sáàpè ní ìjẹ́jẹ́ àbí ìlérí nínú náà. Lẹ́yìn tí a ti jáde nínú ọdúnrà tí a ń lọ́wọ́ àbí ayé àìlè tí a ń kà lọ́wọ́. Lẹ́yìn tí ìyá wa Mariam ìyá tó bí wa wọ́n ṣe ìlérí wọ́n ṣe ìjẹ́jẹ́ fún ọlọ́run ọba léyìí táwọn níta máa yí pé ọkùnrin làwọn ò dùn tí wọ́n lọ bí obìnrin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إذ قال طيران لك ما في بطن مؤررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الأنثى وإني سمعتها مريم وإني أريدها بك وذريتها من الشيطان الرجيم نعم أعوذ بالله من الشيطان تقبل مني إنك أنت السميع العليم فلما bintu Imran ya Hanatu bintu Fakul ó ń sọ iṣẹ́ ìrọ̀lọ́ ilé ìlàjà tó látara ní bàtẹ́ ní mọ̀ àrọ̀rọ̀ bàbá wọn pàdúrà rẹ̀ tó lé nínú ó wá ń sọ jọ́nà náà mo tẹ̀lé ní tí ń nínú mi yóò máa jẹ́ mọ̀hárọ́rọ̀ ẹ̀ka sílẹ̀ tí ó jẹ́ olùmójútó ilé ọlọ́ tí ó jẹ́ kọ́dún bẹ́ẹ̀kì náà tí ọmọ mójútó ilé ọlọ́ ilé pé yúdúrọ́pù lèlè ìbáàdà lè láì wáyà á fún ìjọsìn fọ́nà ọba eléyìí ni ìlérí tí àwọn amáyàwọ̀n tó ti jọ náà. Bàbá ọkà ọrụ ni ọlọ́run tí mo lẹ́sẹ̀ yìí dákun gbà lọ́wọ́ ìjọba mi. Eléyìí náà nípa àwọn ẹ̀kọ́ kan tó lè fẹ́ àdùkù hàn. Ẹ èyí òbí àtìká ẹ̀ẹ́dọ̀ máa ní àwọn ẹ̀kọ́ ní ìkúnjáde tó ẹgbẹ́ ìlú máa lọ bẹ̀ tẹ́lẹ̀. Kálá kíbe ya Adákù. Ó ń tèlé láti fi ìdàgbé ẹgbẹ́ ìjọsìn ó tún àpẹẹrẹ àwọn kalẹ̀ yìí pé ìyá náà eléyìí tí mo ṣe náà mi àdéhùn sẹ́ẹ̀tọ̀ tí mo ló wà sí náà. Bàbá bá gbé ní gbà fún mi mọ́jà ní sí náà. Àbẹ́ ìgbà. Àwọn tó tẹ olùkọ́lọ̀ kó pa ìjọ mi. Kọ́lọ̀ kó pa lọ́wọ́ àwọn. Wọ́n lọ wá bẹ́ sọ lórí àwọn ẹ̀sìn pé ìjọ sí wọn ò yẹn síta ẹni tí wọ́n ti bá ra náà ó máa fi ti táwọn èèyàn wọn kó wọn wò wọn kó lórí wọn kó tọ́ wọn kó ní ìtòlè ìtò tẹ̀lifá àtọ́mọ́lọ́ ọ̀gá ní kí ní bí kan kò jẹ́ ìsìn náà kan. torí báwọn àti pè ní tó gbọ́ ọlọ́run ní pè tó kọ̀ ní àbẹ́ ìdí àtẹ̀tọ́ náà. tó bá wá rí báyìí ẹgbẹ́ ká bàbá yìí pé ní olùsìn náà olódodo lóòótọ́ owó tó kọ páyà wípé sí èyí tí mo ṣe ìrìnàjò lọ pa.

torípò òun tó máa tí ó fẹ́ ká ẹ̀ adáyíká ló fi ṣe ọba tó ń ta kọ̀rá nǹkọ̀ ọ̀rọ̀ tó ń bá bọ̀ tí ó máa tí òun ṣe pẹ̀lú ìparí ayé àná. ẹ wọ sísọ ìwọ náà ó ti sọ o nínú ọmọ rẹ ìròyìn rẹ ilé ìwọlọba tó ń kan gbogbo kẹta bàbá kan àwọn àdọ̀ àtìkọ́ ọ̀la tó rántí ní wọ́n dà ọ̀sán. mo lu jẹjẹjẹ ìpè ní ọmọ tí màá bí tí ó ráyè ìsìn dáadáa ni tí ò ní títà kan tí ó máa jápò níbi ìsìn lọ́hùn gẹ́gẹ́ bá ti mà obìnrin tó bá ti bọ́ sí àlàáfíà ó tó ń rẹ̀ kò ní sáré kò gbọ́dọ̀ báyìí inú àwọn tí ò kò gbọ́dọ̀ báyìí tó bá ta ẹ̀rọ tẹ̀lé tóbi bá ti wà ní àlàáfíà rẹ̀. kò gbọdọ̀ sí wọn tó bá ti bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ sí. eléyìí wá ní maria ẹ̀yà wa òun ló lò lọ sí ní sọjọ́ rẹ̀ ààrẹ ẹ̀ náà. ọmọ rẹ ti wọn lọ ọtí ní ó ti ní mo bí kílẹ̀ tí wọ́n wá ṣe ní kókò ní jákò ní ẹ̀sìn kan ẹ̀sìn ni ó máa sùn wá yàtọ̀ láyọ̀ a.

Ìgbáwo olúwa pé iṣẹ́ obìnrin níbi ìjọsìn kò lè pé gẹ́gẹ́ bí ọkọ̀ tí máa ń pé obìnrin ò lè lágbára ìjọsìn gẹ́gẹ́ bó ti ẹkọ́ ọ̀rọ̀ lágbára ẹ̀ lórí àwọn responsibility tó tó máa àti àwọn àdámá tó wà fún mi. Ọ̀rọ̀ ìdí ń bá máa ètò àmọ́ yáwó mo wá sọ ọmọ náà mo sọ ní Mariam. wà á sì ní ìròyìn ètò àbíkà wà pọ̀lú yàtà àbíkà ṣàìtọ́ ni wọ́n sí. Mariam agbọ̀nmọ́ra wa lánàá ń pé wọ́n ní Mariam òun náà ní ẹlẹ́sìn ọlọ́run. ṣùgbọ́n ọmọ ilé pé ó lè bá wa sábà nípa títẹ́jì nínú Mariam.

àwọn ọ̀rọ̀ kan wá lórí ẹ̀kọ́ ìfẹ́ ìdí àwọn àìkú tí wọ́n ti tọ́ka sí gẹ́gẹ́ bíi pé òun ló tún wá kó tẹ̀sán wọn jù wọ́n kó tún lábẹ́ pé orúkọ náà á láti di èdè tó sì jẹ́ pípé lọ́dọ̀ wọn náà tí wọ́n ní champion ìtumọ̀ rẹ̀ ní àtẹ́sílà aṣáájú ẹni tí wọ́n ń dábàájú ọlọ́run ní kẹ́rẹ̀. Ẹgbẹ́ gbajúmọ̀ nìyẹn nínú ìtumọ̀ tí wọ́n fọ́ ó tó ní mí. Wọ́n ti wọ́n pè ní àlùmọ́wù àlùmọ́wù. Ṣùgbọ́n ìtumọ̀ gbajúmọ̀ jù òun ká lọ pé ṣé ẹni tó já sáájú tó àmà ti sáájú tó máa jọ̀gà ọ̀gá òun náà ń tẹ̀lé kíni òun náà ń tẹ̀lé máa ń yá ní èdè èdè. bákan náà tó máa ń dákọ̀ra rẹ̀ ìfún ilé àlùfò orúkọ náà àwọn bẹ́ẹ̀ àwọn tààrà sí àwọn pàrìsíyà. àwọn náà tún mú orúkọ náà lọ́dọ̀ tí wọ́n láti èdè french wọ́n tó lọ sí èdè lọ́dọ̀ àwọn tó lè wọn ò rí yípadà ikọ́ ní ìtumọ̀ ní ìtò yípadà lọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àárí ìtumọ̀ tó ń padà tó bá kọ́ ẹ̀ fún. tó ti nínú èdè ìbòríkà kájú mú wálẹ̀ kan. Ó tó lọ sí àwọn tọ́lọ̀ wọn lọ́tọ̀ pé lọ sí lárúbáwá lárúbáwá fojú wò wọn la ó tóbi wá lábọ̀ yìí pé ìsìnkú ìsìnkú òòlù mi láti yẹn ni pé iṣẹ́ tá a ṣe táwa lè rí ìsìnkọ́ òfin ìdí ẹ̀mú dáadáa rọ́ọ̀mà rọ́ọ̀mà wọn ní rọ́ọ̀mà tó mọ̀ rọ́ọ̀mà yẹn ni ẹni tó tó pérò ta rọ́ọ̀mà ni kéèyàn ta àgbà báyìí. na يعني في الليل واحد جدا أي قاصد ومعناه العربي تبين معناه a lọ ṣùgbọ́n níbi àwọn ní Maria lọ́dọ̀ ti àwọn ìtumọ̀ táwọn àti fún torí táwọn ti mú wá nípìnlẹ̀ yẹn á sọ pé àlè ábíjà ẹni tí wọ́n ń ṣe gbogbo gbà. Tàwa àtàwọn yóò ìtọ̀ ààrùn. ẹni tí ó bá

wọ́n tún kọ́ lọ sí Syria èdè Syria àwọn náà ní màrọ́rọ́ tó lè bá màrọ́rọ́ tó lè bá wọ́n lò ní. Tábà wọ́n àti gbogbo àti gbogbo ẹ̀ ọlọ́run bá dùbáríkà sí ó kọ náà tó tọ́lọ̀ bá ti dárúkọ obìnrin nínú àlùkò àn kò sí orúkọ obìnrin ìgbà tọ́lọ̀ ti akọ lóko tó máa yá àwọn àlùkò àn. àwọn nínú àwádìí wọ́n gbìyànjú wọ́n tọ́ bá ń pa àlùkò àn látòkè lélẹ̀ ibi tọ́lọ̀ ó ti dákọ̀ ìsámù mọ́ríyàm àdúrà ó ti dákọ̀ ìsìn mọ́ríyàm ẹ̀ṣẹ̀ ìdákọ̀ ìsága. àdúrà ó ti dákọ̀ mọ́ríyàm ẹ̀ṣẹ̀ àbájọba lọ ká ẹ̀rọ ìkura dáadáa ọkọ àlejò ní àti pọ̀ ìyẹn lẹ́yìn ìdọ́gbọ̀n. ọ̀rọ̀ pípọ̀ àkọ́dà wà sí i. wọ́n á gbé ra ilé ẹ̀rọ ìdìbò ìdìbò ìlú ìlú láti ẹ̀kọ́ lò báwọn kan ti dìbò níta. ilé wa ti dìbò ṣé àwọn ni wọ́n ti yé Obìnrin báwa náà ló máa gbé yìí.

kan ní súra náà kò hàn súra tó Mariam sáà obìnrin ní sáàpù ẹgbẹ́ súra tó Fílípà náà lè kò hàn. Jọ̀wọ́ ògbólé Ó ti fi tó iṣẹ́ àgbélẹ̀, iṣẹ́ iṣẹ́ àgbélẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá yaa rẹ̀ ìyá ńlá rẹ̀ bàbá jùlọ ìyá ìyá rẹ̀ àti bàbá ìyá rẹ̀ ìyẹn bàbá Mariam àti ìyá Mariam gbogbo Gbogbo tó ló yá àkàtà ni wọ́n máa ń tò ó. Àwọn akọ́bùrù ní ìgbóngbẹ̀ náà ló lè gbé á máa pè é bí orúkọ yìí náà ni. Wọ́n lè ní máa rí wọ́n lè ní máa rí à. Wọ́n sì lè ní màríyáàdì àtàwọn olùgbé náà. Ìgbọ́n tó wá ń pè láyẹn ó ti ní àwọn kọ̀ọ̀kan tó máa sábà pé bẹ́ẹ̀ wọ́n ní àwọn ìlú náà ní ìdá àbábẹ́ pé àwọn adé máa ń yà lédè làtìsíyà táwọn bá pé àwọn adé máa ń yá àwọn làtìsíyà ní. torí ti eléyìí eléyìí wọn dábàá ní fún àwọn ọmọ tó ti ọ̀rọ̀ ti fi níta sọ ìkólé sílùú torí bàtà bá ń kọ́ àwọn àbá ń ṣe àtúntò lórí ọ̀rọ̀ máríà títí ẹni ti lẹ́rẹ̀ á rí i pé ìpìlẹ̀ ẹni tó ti wá ọ̀pọ̀lọpọ̀ àbá kò lórí bákan náà ìyá ọ̀rọ̀ ọ̀gbọ́n a nígbà tó fi náà lọ́sọ̀ọ́ ló kọ́ a rí ẹ̀rí nípa àjẹsọmọ ló kọ́ níjọ́ tá a bá bí tá a máa ń pe orúkọ yẹn níjọ́ náà tá a sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé mú wá lójú ayé àrẹ́bí sọ́lọ́ wa wá rè wọ́n sọ́lá gẹ́gẹ́ bí àdìsẹ́lẹ̀ ìta àdìsẹ́ lánàá. Ìgbà ìdájú náà sọ bẹ́ẹ̀ pé wọ́n ti lé Ibrahim ó ní wọ́n bí kan ó náà lọ́dún yóò dáwọ́ orílẹ̀ òkú bọ̀ ló kàn jẹ́ Ibrahim. Àtúntà àwọn aráàlú náà mú wa, àwọn aráàlú náà nígbà tí màmá rẹ̀ bí ma oṣù wa tó láti ẹ̀dá níbi ìta níbi ìmọ̀. Wọ́n ti sọ lóko. Orúkọ táwọn sọ jẹ́ Abdullah. Bákan náà, arákùnrin kan náà wọ́n bá tó bí ma wọ́n àti wọ́n bẹ̀rẹ̀ tó omi kan ló wà náà o ìdájọ́ ní kẹ́kẹ́ sọ àyè ní orúkọ ọmọ rẹ̀ máa jẹ́ Abdulrahman. Ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ ayé lọ́wọ́ yìí pé ọ̀há jẹ́ dáadáa o kọ́kọ́ tó dáa dín náà láti orúkọ. Lórúkọ ayé àwọn ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àyèwò sẹ́ta tó ti jẹ́ ẹ̀kọ́ mẹ́fún ayé pé gbogbo ọmọ kọ̀ọ̀kan tá a bá bí òun náà ni a gbúdọ̀ pa ẹran lọ́jọ́ kejì gẹ́gẹ́ bí káàdì sọ bàbá tí sọ láti tó káàdì ọjọ́ kejì yẹn gbọdọ̀ fún lọ lọ́jọ́ yẹn. ọjọ́ kejì yẹn òrò lọ́jọ́ kejì ìtọ́ ọba tí a bá bí kó wọ̀ kó àpèjì ìdíje náà yóò fi díje yàrá àrùbíyá ọjọ́ àlàrúbá ọmọ tá a bá ti ṣáájú kó òun tó wọ̀ dábàá ká tiẹ̀ báwọn ìtumọ̀ ọjọ́ àtàlátà ti dìjọ tíìdè òun náà ló mọ̀ ọjọ́ ọjọ́ ṣùgbọ́n òun ti wá wọ̀ yàrá àti tí wọ́n dúró àwọn ti ma sọ̀rọ̀ yàrá eléyìí ni àkéésà wa sí èdè tó yẹ kó tẹ̀ lọ́pọ̀lọpọ̀ àìsàn àti wọn tóbi tẹ́sì. àwọn èdè náà àbá mi kà á bẹ́ẹ̀ fún àwọn àgbẹ̀hẹ́ ìdíkẹ́ńdà lọ́jọ́ ìjọba náà yóò rà o àwọn ọ̀gá ìdílé ìsáà rẹ̀ turuku kò sáà àbá àtàkì òkè wúdú bá àdéhùn yìí náà wọn kà pàtó ìsọfọ ayé pé kúlùkù náà ń ní lágbọ́dọ̀ bá àtìkọ́ rẹ̀ kọ ẹran rẹ̀ náà nìyẹn. Yusuf àwọn àyẹ̀wò yẹn wọ́n sàbí èyí ẹ̀gbà. Sàbí èyí lànà mi. Wọ́n pa lọ́jọ́ kejì sàbí. Àmín. Ọjọ́ kejì lànà mi lọ́kọ̀. Ní àdìsí, òfin kàtó lè láti ìdìbò ìdìbò lọ́nà sáájú ní ọ̀hún kà ìgbà tó ti lè wáyé tó lè pé bí ọjọ́ kẹjọ lórí wa òun nàlá yìí sáájú ni. Làárín ẹ̀kọ́ ọjọ́ kẹjọ ọjọ́ kẹjọ. àsìkò òun àdìsí Bákan náà, a ìgbà tí a ti sọ yá, ọmọ ló ń sọ Bọ́bẹ̀ rẹ̀ náà láti bá ń sọ. Ayé àwọ̀tò áàbì láì àjàwọ̀ jẹ́ ẹ̀mí sọ́rọ̀ ìṣẹ̀ ìtàn. Ìdáná ọ̀bà alọ́ba tó tóbi láti bá ń sọ lọ́wọ́ ètò. Kódà ní ẹ̀mí kẹ́kọ́, ó ti wà lórí ìjọ kan ẹ̀wù yára dáa. Ó jẹ́ àti àrọ́mọdọ́mọ̀ ẹ̀ yóò ṣe òun nìkan o àti àrọ́mọdọ́mọ̀ ẹ̀. من الشيطان الرجيم àní táwọn eré táwọn agbègbè kò ń lẹ àwọn máa bẹ náà ló náà kọ́ fún ọba lọ́wọ́ ìsìn ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àwọn ni wọ́n lẹ́yìn nígbà tó ṣe wípé nígbà tí ẹni wọ́n dáwò ìṣẹ́ tí wọ́n ń sọ wọn lóko àgbàkùn tí wọ́n dáwò ìṣẹ́ àbókù ìṣẹ́kọ̀ wọlé. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èpè ni wọ́n fẹ́ lọ́mọ kó o ṣe fọwọ́ lórí tí òun wọ́n pọ̀ òun gbà tí wọ́n ń dàdúgbò ní wọ́n kó ma wọ́n á dàdúgbò yìí wọ́n á ọmọ lórí burúkú wo ni wọ́n kó ma wọ́n ní títà àwọn àdúgbò báyìí àwọn ẹ̀dá. bẹ́ẹ̀ pé ìjọ ọ̀rọ̀ làwọn ti lè gbà tọ́wọ́ bọ̀ àjọ olórí fún bàbá ìyá ẹ̀rù jẹ́ ìrìnà. ìyá ara àkájù nígbà tí wọ́n bí ọmọ náà àjọ àlàwọn kọ́kọ́ fún un láwọn wá jọ kó lọ́wọ́ kọ́ra tó máa sọ lọ́wọ́. أعيدها بك وذريتها من الشيطان الرجيم. وذريتها وذريتها àtàwọn àwọn ọmọdé ọ̀sẹ̀ náà ọmọ ọba ti jẹ́ jàre mọ́jọ ọmọ ọlọ́run nìkan àtàwọn àwọn ọdọ́ rẹ̀ bá wá sọ ọlọ́run jù alága àwọn ọmọ sọ́kọ̀ wa rẹ̀ sọ́kà ṣe ń sira àdínkù náà wọ́n tó bàbá wa àbùrọ̀jà wọ́n ní àgbá ẹgbẹ́ náà àdìzúrí àdìsí mọ̀tẹ́yẹ̀tì عن أبي هريرة ورفع وقرأ أبو هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود يولد إلا مسه الشيطان حين يولد فيستحل الصالحات من مسه إياه إلا مريم وابنها عليك ثم يقول أبي هريرة أبي هريرة رضي الله عنه اقرأوا الإنجيل وإني أريد أبي وذريتها من الشيطان الرجيم أمريكا أما أقول لك يا عزيز صلى الله عليه وسلم أنا الله عليه وسلم قلت له ما في إليه أيا تسكت في تسكت على بيت إذ وقع وقع عليه àlejò ìjọba ìsọlọ lọ́wọ́ àlejò ìsọlọ ètò ọmọwọ́ pàwọ́ kí ló sọ fún wọn ètò ọmọwọ́ pàwọ́ ọmọ náà wà pariwo wọn náà wàjú ọtí máa bí ọ̀pọ̀lọpọ̀ ọba ó ti wá wáyé o káàrọ̀ wọn ní ìjọba tuntun ìgbé ìtọ́ pọ̀ jù òun tó ọmọ tí wọ́n bá bí bẹ́ẹ̀ ìfọ́ kọ̀ọ̀kan fọwọ́ bà ìfọ̀jà fọwọ́ bà yóò wá pariwo wọn náà pariwo yóò wá fún lókè àrẹ́bìnrin rẹ̀ àrẹ́bìnrin rẹ̀ tẹ̀lé ìlàsọ̀ nípa ọmọ náà pariwo nípa sì ní ayaba Maryam asomaale nti eneeyita ezohoba jamaa kiri kilele وعيد عادلها بك من ذريتها وأتقى أكادو تقول إن جمال هي أو تقول olùrọ̀dọ́gbọ̀ bá ẹ̀sẹ̀ nígbà tí wọ́n sọ sí ọ̀nà tó yẹ lọ́hùn bá kún gbogbo tí mo dáwọ́ lé yìí. ọ̀sọ̀kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀bá lórí tòkè mọ́lọ̀ pàtàkì ọ̀bá lórí sí lágbẹ́wọ̀ mi tí ẹ fẹ́ sọ́jọ́ náà ní ìbẹ̀rẹ̀ wọn. ẹ wá wò pàtàkì wọn náà ṣe ẹgbà abẹ́rẹ́ gbogbo ní kó ṣe ẹgbà náà nínú tẹ̀lé ọ̀gá ẹ̀ náà pé orí ìdúrà ìrọ̀lọ́ ọkọ̀ bìọ́ ayé àti àlùkò náà àwọ̀tò hàbí sáfà báni sọ wọn báni sọ wọn ẹni àtọwọ́ tó wọ́n tó wọn ní ẹ̀ka tí wọ́n lọ sílẹ̀ èyí wọ́n ti di pé á akóredé ilé wa lábí á ẹjọ́ ìpele wa lábí ìyẹn bá ní sábà ilé wọn náà. ṣùgbọ́n ìtọ́ ẹ pàtàkì jù ní pé àdúgbò lọ́wọ́ ó ti sọ lọ́wọ́ èsì bóòsì jẹ́ ọlọ́run ti wá ní ẹ̀mí ẹ̀ ọlọ́run wá èsì òun adó pàtàkì jù wa bí ṣe wípé ló ti jẹ́ ọlọ́run báwo la bá èso ṣe níta eléyìí ni àkọ́kọ́ sí ìyá wa anẹ́bì títù bá kú táwọn ọ̀tẹ̀ náà fún bábí àkùtọ́ náà lọ. Àwọn ìlú jẹ́ ìpínlẹ̀ pé ìgbà tí wọ́n ti lé tán ọlọ́run sọ kò jẹ́ kí ọwọ́ èkì kò jẹ́ kó bà. Látara bẹ́ẹ̀, àjọ àtúnṣe náà ó gbà فتقبلها ربها بقبول حسن آتتي لبيان رجل يدعى من الشيطان الرجيم أصلا níbi tó béèrè nípa náà yí pé ọlọ́ bá wa sọ mariam àtọ̀wọ́ ọmọdéwà rẹ̀ lọ́wọ́ èsì jésù ọmọ fọwọ́ bà gẹ́gẹ́ bó ṣe wí jẹ́ náà ṣùgbọ́n àti ìrànlọ́wọ́ ọba náà wá sọ àtọ̀ wá bẹ́ẹ̀ torí àdéhùn ta ṣe lórí ìlérí tí ara mariam tó ṣe àbá àbàdéhùn pé níbi tí àyè lérí nínú jìráàfù náà tá a ṣe ní nábìrù ilé ìlànà tá Òun náà ni àwọn ìran tí lọ́bìrù pín sí nínú bẹ̀rẹ̀ náà ajẹ́kọ̀ọ́ bá ní pé bàbá ní lọ́bìrù òun àti sáńpẹ̀ nínú wọ́n jọra àwọn púpọ̀ wọ́n sì máa wọnú ara wọn pé wáyé yẹ̀mí àti tí wà á ṣe ká òbí kankan tí ó fi ta tó tún tá a bí máa ń jẹ nínú náà lọ. Fọlọ́ ọba fún ilé ìfọ̀ ayọ̀ sódà tó lè máa yíyà ayà eighty nine àbọ̀ wà lẹ̀. A ní akẹ́kọ̀ọ́ sọ̀kì ìlérí ìjẹ́jẹ́ nínú ẹ̀sìn. ọ̀nà márùn-ún ó pín sí àdúrà alákọ̀ọ́kọ́ ẹ̀ àdúrà mutlaq àtẹ̀tẹ̀ ní kí wọ́n máa ṣe jẹ́ pọ́nbélé nítorí àjàkú lẹ́yìn láàyè àlẹ́yìn àdájọ́rọ́ tó kó ṣe lérí fọ́lọ́ ó ṣe ìlérí ṣùgbọ́n tèlé kọ́lá wọ́n kọ̀ wá sáfẹ́ kẹta nínú ìlérí tó ti yẹ ṣùgbọ́n òun tèlé kọ́lá kí ni nọ́mbà rẹ̀ ti pé ó ń bẹ̀rẹ̀ kẹta lọ́dọ̀ náà ìyọ́nà ọ̀tọ̀ láì fi kẹyọ. mo kí náà gbọdọ̀ sí ìkẹ́kẹ́ padà ọ̀wá tá ọ̀gọ̀dọ̀ débi tẹ́tẹ́ wọn gbọdọ̀ sí ìkẹ́kẹ́ padà. Wọ́n máa fi wọ́n iná ilé ní òkè yẹn ilé ní òkè yẹn ó ti dọ̀rọ̀ sí lọ́rùn. Ilé ní òkè yẹn ó ti sí lọ́rùn. Tó ń tẹ́lẹ̀ pàlẹ́ ìjábọ̀ wọn bàbá ìròyìn. ó ti di dandan fún kọ́sà ìmára àbára ìyẹ̀mí. Sọ̀wọ́ adáná mọ́tílákọ̀ áwọ̀kọ̀ adílákọ̀ ẹ̀rí. Mọ́tírù yẹn ó ti wúlẹ̀ ní. Yẹn ní kọ̀kọ̀ sọ́kú bàtà. Àwọn tí wàkọ̀ adílákọ̀ ọba àdílákọ̀ rẹ̀ pé kí ni ọlọ́run bá tọ́ bá ti ṣe fún ọlọ́run fún mi, á rẹ̀ sí àgbọ̀dọ̀ sí ìgbẹ́kọ̀ fún ọlọ́run. Àwọn kan sọ ife á. Àwọn kan pẹ̀lú fọ́tò wáyé ó ti rẹ̀ ṣe ìṣọ́kọ́lọ̀ tí ọdún kọ́ àdápọ̀ rẹ̀ ṣùgbọ́n ìgbé kọ́ àdápọ̀ rẹ̀ lọ́nà kẹjá ìrọ̀ náà ti bẹ̀ ilé tí mọ́ lọ́dún tí wọ̀nyí àá ọgbọ̀dọ̀ ṣe ìṣẹ́ka fún ìrọ̀ náà kọ̀dábọ̀ pẹ̀lú àgbọ̀dọ̀ ṣe ìṣẹ́ka tí ìrọ̀ náà ọlọ́run tó gbé èyí yẹtẹ lọ́rọ́ àwọn báyìí méjèèjì náà lọ́dún tó dẹ́ná fún wọn bàtà ìmọ̀ àrọ̀ wa ẹ̀kọ́ tó gbọ́dọ̀ àìsàn tí ọba ti lè ṣe kẹta tẹ̀lé ẹ̀kọ́ sàkàrà o. àwọn àwọn ọkọ ìfún ààbẹ̀ ní kọ̀ọ̀rọ̀ tó kò bá ìfún ọba àyè tó àlẹ́ yìí kà bá tó lọ́bí ẹ̀ ní ìtara kàbá àyè ìdára ìrùsáfẹ́ kàbá àtàkùn ní gbàtí ọba ti sáà kọ̀ ẹ̀kọ́ tó wọ́n ti yẹn náà kàbá ọ̀tún yẹn ní ìgbà ìjọsọ̀ òun wọn náà bá wa ní ìmọ̀ ìjà ìṣúra wọn á sì rìn ìṣúra wọn àti ìrìn wọn náà ti sì ní ọjọ́ àdínkù sọ̀híhọ́ rọ̀rí. àwọn olúwọ́n rẹ̀ pọ̀. ìfọ̀n tó mọ́jà wà ní pé àwọn àbá ti ṣiṣẹ́ lórí ẹ̀ fún àbádà sì ní pípọ̀ sí bí àwọn àbá wa Fauzan àwọn àbá wa sọ́ọ̀dì pípọ̀ Fauzan. والمثل هذا الحديث ولكن في الطبع الذي على وجود الكفارة ومن يحصل له وجه الكفارة إذا لم يستطع ما نذر لله سورة الشعب كثير مجموله جماعة هو الكفارة اليمين من سورة المائدة أو بما يستطيع الرجل لا يعاقبكم الله باللغو في أيمانكم لا يعاقبكم الله àtúlọ ọlọ́ọ̀bà àlejò rárá nínú kò ń lọ òde lágòrò òun ò ní jẹ níjà àdékọ ìfẹ́lẹ̀ fún yín pẹ̀lú mábù èyí tí ó kọ́ lẹ́nu yín nínú àìmáà èyí tí kàmá jábọ́ lẹ́nu òun àti ìlágùn tí kàmá jábọ́ eléyìí tó kọ́ náà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kọ́ lọ́dún lọ́dọ̀ wọn làwọn Haúsá ṣùgbọ́n máa ń sọ̀rọ̀ láàrin lọ́wọ́ náà nígbà ìyá kan sọ̀rọ̀ lọ kò ká tó béèrè lọ́wọ́ rẹ̀ wọ̀lẹ́ ìgbàlẹ̀ bọ̀ wọ̀lẹ́ á ah! wọ̀lẹ́ á ah! ìdá kúló bọ̀lẹ́ ìwọ̀lẹ́ yìí kò sí ìka

ah èyí wọn náà àwọn àbá àti bàbá ti tètè bẹ̀ wọ́n ní wọn ò ní tààrà àmọ́ káfíń sákìyèsí ó lè padà dá ẹ̀sìn lọ. torí pé kéde pé ìdí ìbúra nínú sáà ìkẹ́kẹ́ nípa afẹ́fẹ́ nípa ó ti mọ̀ pé òdodo ọ̀rọ̀ là ń sọ nígbà táwa bọ̀ wà bùra. ó wá jẹ́ kí wípé ìgbà tí òun á búra sí ìgbà tó fẹ́ parọ́ lọ́wọ́ á búra máa rẹ̀. ìgbà tó fẹ́ parọ́ ìgbà yẹn lọ́wọ́ á búra máa rẹ̀ ọwọ́ ti rẹ̀ dáì lórí ìgbà fẹ́ parọ́. ìwọ̀n dáì yóò fẹ́ parọ́. àwọn kàkẹ́ ọ̀gá ní wọ̀lá ẹ̀ ní òní bíbí màmá nígbà tó ń tọ́ abẹ́ sọ òdodo ọ̀rọ̀ náà bá tòbi tó bá ní wọ̀lú wáyé tó ní bíbí màmá. nígbà tí kọ́sọ́ àbọ̀kalẹ̀ mú òun ni wípé à ń fi ọba tó tóbi fúra láti lè fi bí ọ̀rọ̀ tá a fẹ́ sọ mọ́lẹ̀ ìpè tí mò ń sọ yìí o ní tó pàtàkì ní tẹ́lẹ̀ kó yọ̀rọ̀ tó sọ. wọ́n wá sọ ẹ̀yẹ òṣìṣọ́ni kékeré pẹ̀lẹ́ àwọn pẹ̀lẹ́

ولكن يعاقبكم بما أخذتم الأيمان ثم هو رغب هو بيري أجيا nígbà tí ẹ bá lọ lè ṣe ìbúra ẹlẹ́yìnkẹ́ ìdíẹ̀ múlẹ̀ irú àwọn ìbúra wo ni eléyìí kéèyàn sọ wípé wọ́n lọ́ọ̀nù tọ̀lọ́ọ̀nù báàbù lòdì ní ẹjọ́ tẹ̀sí ìbá délé náà á fààyè wọn lẹ́mọ̀ rẹ̀ wọ́n láwọn àlàyé fún. ọ̀rọ̀ mẹ́tò ìgbà sí lọ àtàfẹ́ sọ pé kí ni bàbá ara rẹ̀ òun gbẹdẹ̀rẹ̀ abẹ́ fún àtàwọn àgbàlá ilé yìí náà báyìí. ṣùgbọ́n kí ni súra tó náà máa gbà wá súra rẹ̀ pọ̀ tó dáwọ́ mi súra yẹ̀ kan. ìyá kan pé wọ̀lọ́ọ̀nì sọ̀lọ́ọ̀nì òun àti nájú nǹkan bá dára papọ̀ káàdé o ó fi ọlọ́wọ́ bá búra wípé ní màá lọ sí ọjà lọ́la ó fi ọlọ́wọ́ bá búra màá lọ sí ọjà lọ́la màá sì lọ ra bákan bọ̀ àgbà àgbà rẹ̀. Tí ẹni tó búra sílé lónìí, tí ò búra pẹ́lẹ̀, bẹ́ẹ̀ bá rà síra sí mọ́tà yóò bá rárá. Àbẹ̀ ẹ̀kọ́. Ṣùgbọ́n tí ò bá lè lè rà á bá fún olómi sọ̀ gẹ́gẹ́ lọ́rọ́ yẹn fún ẹ gẹ́gẹ́ ní fún gbọ̀gbọ̀rọ̀ wọ́n àti ìrọ̀lá. Gẹ́gẹ́ ní fún gbọ̀gbọ̀rọ̀ wọ́n ti kẹ́rẹ́ gbọ̀gbọ̀rọ̀ wọ́n là á sí ìrọ̀lá. Ìjọ wa ló kọ́ra àti ìrùn má lọ́la. Ìkọ̀ọ̀lá àti ìyẹn má lọ́la yóò sàn ìtàn. Àjọ kọ́ ìtara lẹ́bírù ìjẹ́jẹ́ kéèyàn kéèjẹ́ ṣe kẹta èyí tá bụ bá bọ̀ sọ̀tún lọ́tọ̀ àdìgbò tá a bá bọ̀. gẹ́gẹ́ bí ìyàwó abálẹ́ àkùnkùn ìyàwó àmẹ́tì jẹ́mi ti jẹ́kẹ̀ wọ́n ti lè ní èyí ọlọ́run tí bẹ́ẹ̀kẹ̀rẹ̀ yìí tó bá bí máa sílẹ̀ yóò máa sí ọlọ́run nìkan yóò máa sí ilé ọlọ́run nìkan láti ilé ìjọba owó sí ìyẹn ló mú wọn náà dẹ́gbàrà yìí dé mẹ́lẹ́rù. nítorí pé ní ní lórí yẹn àìwá ọgbọ́dọ̀ fún yàn mẹ́wàá ló jẹ. Bẹ̀rẹ̀ àwọn tó ti máa tọ́ sí nínú ọ̀nà àárín bọ́. Àwọn tó ti máa tọ́ sí nínú ọ̀nà àárín Láti lọ́dọ̀ ẹ dáná lọ́pọ̀ náà. Ó fún yàn mẹ́wàá ló jẹ. Bẹ̀rẹ̀ àwọn tó máa tọ́ sí nínú ọ̀nà àárín bọ́. Nínú èyí tó jẹ́ wọ́n tó wá sí ló jẹ kẹ́ iná fọ́ ara rẹ níjẹ oníjẹ́ yìí tí oúnjẹ tí ẹ̀yin náà lọ́ọ́ fi jẹ́ ìwà jẹ́ ìyá jẹ́ yìí á ah, ìyá jẹ́ wá mọ́ lọ́dẹ́ ká ètò oúnjẹ ìṣòro ẹ̀rọ ìṣòro ọ̀dọ́ kìí tó á lọ tó àgbà owó bẹ̀rẹ̀ wà ní ìrúbẹ̀ láàjẹ̀ owó bẹ̀rẹ̀ mú yòó bákan náà

lẹ́nu ní ọ̀rẹ́ mi jẹ́ káwọ́. Àìlẹ́ ah, lẹ́yìn bá táyà kà kò pàtó. Bàbá jùlọ, àwọn máa ń fẹ́ káwọ́. Tó bá táyà kà kò pàtó, ọ̀rẹ́ mi jẹ́ káwọ́. Ah, tó ń gbé ń gbé bàbá náà. Àdìsọ́ ah, ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n bá tẹ ìlàjì ìgbà ẹ̀fẹ́ ìgbà àríwú yóò tó máa fẹ́ lábàtà náà bá ń jẹ́ ń níbi ìbẹ̀rẹ̀ ilé rẹ̀ ẹwù náà áwùsá láàrin sọ ìlàjì ìyẹn létí létí ni ìta ìta ti ṣe létí orí náà ti ìyẹn wà láàrin ẹ̀rọ bá lè tẹ̀wọ́ dáadáa lọ́jọ́ mú mi dùn ká ẹ̀rọ bá lè tẹ̀wọ́ lọ́jọ́ yìí bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ẹ̀rọ bá wá jẹ yóò bá wá lóhùn ìlú ẹ̀wọ̀n olóṣèlú yàrá èyí ò dúró. من أول ما تسلمون عالي فسنوا وتسين وطارا Ọgbọ̀dọ̀ jẹ́ jíjí wọn náà sọ́wọ́ gbọ́dọ̀ bá ìdílé ọgbọ́dọ̀ jẹ́ oúnjẹ téèyàn máa jẹ tí ó sì wà lórí wọn tó wọ́n sì ní pé nǹkan téèyàn bí jẹ́ níwọ̀nba náà ní wọ́n ti ní ẹran ẹ̀ka tó yẹjú tó omi ẹja ẹ̀ka tó yẹjú tó tó bí ẹ̀ka rẹ̀ ti ní kọjá ní ìgbà ẹja méjì kò lábò wúkẹ́ ìyẹn ní ìgbà rẹ̀ ìyẹn nípa rẹ̀ àwọn kò ká ọmọ náà tí o gbọ́dọ̀ ọ̀rẹ́ náà lásìkò lọ́sìkò lọ́sìkò sàmáàrà. Àkọ́kọ́ ni ẹ̀tọ́ lọ bẹ̀rẹ̀. Àwọn ìjọ ìrú. Àbí èèyàn yìí pé ìtọ́ àwọn náà torí níbẹ̀ yẹn lọ́nà gbogbo wa àwọn àbá àsọpá pé láti ilé ìtọ́jú ti tẹ̀lé sí ìbò ìlẹ̀ áúdà kìí ṣe ti tẹ̀lé akọ́jẹ́ dandan bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó jẹ́ tẹ̀lé sí ìbò ìyàrí ọjọ́ tó tẹ̀lé ra ọwọ́ àlejò àyíkọ́ bá wò ó ẹlẹ́ẹ̀kejì. Àwọn ti tura tó Àwọn ti tura tó hó. Àwọn ti tura tó hó. Àbí kò fún wọn. Àwọn bẹ̀rẹ̀ wọn yẹn kọ́ sáfọ fún ògùn wọn. Tọ́wọ́ bẹ́ẹ̀ àwọn Àwọn lọ sí àgbádá ìyẹn mọ́ òun. àbáyọ̀ tó tọ́wọ́ sí yàrá bí àrà sábà ò tó o ọgbọ́dọ̀ wá sókòtò kan bí wọn. yẹn náà lọ sọ pé àwọn akéde lágbára tó bá ti lera ẹ̀wù àti bùbá kò ní ẹyọ dáa jìnnà ìlà òjò rẹ mẹ ìfọdọ wọn ti fi yóò náà di ìyóò jẹ ní bá lè sáà ìfọdọ wọn ti lera sòkòtò àbẹ̀wò àti yàrá bí àtẹ sòkòtò tó ti ráyọ̀ fún wa kò ti ṣe ìsára bẹ́ẹ̀ kó di. ọ̀ èyí tó bá wọ̀ bẹ́ẹ̀ tó bá rọ̀ lọ òní pé títí kan lọ ó jẹ́ ọ̀rọ̀ ó jẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ títí tí a sọ tí nǹkó kéré tó lé yìí kó tó rà kó tó rà ọ tó tó yàn wọ̀ láì sọ̀rọ̀ kéékèèké ọ̀rọ̀ àti síbẹ̀ àbá àjọpé káàrí ìrọ́pọ̀ bàyẹ̀rẹ̀ kíni nínú mílíọ̀nù ìbàlábà ni là ń pè ní majáàjì àlùmọ́rúgàn tí alákọ̀ọ́rẹ́ mi jẹ́ alákọ̀ọ́rẹ́ mi jẹ́ ìyá rọ́kọ́bà rọ́kọ́bà yóò di lọ́rọ́wọ́ ọ̀rọ̀ ní tẹ́lẹ̀ fọ́ọ̀mù ìtọ́ ara rẹ̀ ọ̀dọ́ gbogbo ìyẹn náà gbogbo ara rẹ̀ náà fọ́ọ̀mù fọ́ọ̀mù lọ́rọ̀ ẹ̀rú yẹn tó sọ ẹrú lọ́mọ tọ́kẹ́ni sọ ẹrú lọ́mọ ìṣẹ̀dá nìyẹn ọlọ́wọ́n ni bàbá ńlá rẹ̀ di ẹ̀sùn ọ̀gá wa ní ìṣẹ̀dá rẹ̀ ní tí ó lè gbé kẹta bẹ́ẹ̀. bàbá wọn fún àwọn ọjọ́ mẹ́ta pẹ̀lú àwọn ọjọ́ ọjọ́ mẹ́ta yóò pa àwọn ọjọ́ mẹ́ta olóògùn ذلك كفارة أيمانكم إذا حلفتم أرني إليه ẹ bá búra wà á bọ́ wa. فكفارة إسلام عشرة مساكين إما تطعمون أو تطعمون حارسا kí o fún yàn mẹ́wàá ní ìpè. a ó ìtúwàtò hàn àbí kéèyàn ọ̀rọ̀ aṣọ fún wa. ọ̀rọ̀ àìlè lọ́wọ́ àbí kéèyàn ọgbọ́kùn lọ́nà ẹ̀rú. ẹ tó ọwọ́ á lè ṣe lé àdúgbò orí ìjọba nínú mẹ́ta wọ́n ti wọ́n ní ẹ̀. ilé wa làwọn àbá àṣọ ìgbébọ́lọ́ ti wá wù yẹn àkọ́kọ́ òun ló tẹ̀sà tọ́wá wù bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ wa lágbára jẹ òun ló ló ká jẹ ọ̀rọ̀ ní ọ̀rẹ́ wọ́n bá lọ́jọ́ mẹ́ta ní ti báwọ̀ náà ń bẹ̀rẹ̀ ìbáwọ̀ làkọ́kọ́ ṣùgbọ́n abẹ́ ẹ̀ka yókù yẹn ìtọ́wá wù bẹ̀rẹ̀ ni Ebi bọ́ọ̀ bá pẹ̀lú àgùgbọ̀ ń sẹ́kú pé màmá ńlá ń lè jí. Ẹ ní ìdàgbé tí ọ̀gá wa ń di òògùn sílẹ̀ níbi abẹ́ ẹ̀ka àkọ́kọ́ yẹn lọ́gbọ́ kan kọ́ bá ti di kọ́ba rẹ̀ ìgbọ́wẹ̀ padà àwòrán ìlú ọkàn ara o ìsáwò làkọ́kọ́ òtún mẹ́rin àmọ́ kọ́kọ́ ọlọ́kọ̀ọ́kọ́ òkúkọ̀ láti sọ̀rọ̀ ara bá ètò kan tààwẹ̀. eléyìí jẹ́ àkọ́kọ́ ìran alákọ̀ọ́kọ́ nínú ìlérí níta ti sàtara rẹ̀ òun náà níta láti sàtara ìbúra ẹlẹ́ẹ̀kejì nínú ìlérí tí wọ́n máa ń ṣe òun là ń pè ní nánú ìlàjì láti wà lọ́dọ̀ ìyá máa ń ṣe èlé nígbà tí tí mọ́ àwọn àgbàdo kọ́lé lé ìṣẹ́ tó tọ̀ bá ti lọ́wọ́ tó bá ṣe àwọn àbá wo èyí sí ṣùgbọ́n tó bá ti lọ́wọ́ tó bá ṣe èlé wọ́n ní èlé ní ọ̀hún àkáàdì tó Yorùbá náà lọ pé tá a bá ń fún àmà rí ọ wọ́n tó fi lọ́wọ́ sẹ́ni lọ́wọ́ ti lọ́wọ́ àbí àwọn ọ̀dẹ́gbẹ́ ìrò kan lọ́wọ́ rẹ̀ ọ̀dọ́ wa ti lọ́wọ́ ọba ṣe èlé ìlú pé wọ́n bọ́ọ̀lù wọ́n náà ti wọ̀nbáì wọ̀nbáì kíni kíni tó wọ̀nbáì ọ̀ka lóore lọ́la wọ̀nbáì ọ̀ka lóore lọ́la ó ti dọ̀rọ̀ mọ́ ọlọ́run. tó a tó a bá tó wọ̀nbáì ọ̀dọ̀ rẹ̀ mẹ́ta dàpọ̀. ó kù mí nígbà wọn bá tó sọ fún pé ọbẹ̀ kẹ́ ló ti dà mọ́ àbí tó kí máa ń dà mọ́ ní tó kí wọn lérò wọn lérò wọn bẹ̀rẹ̀ àdébọ̀wọ̀ Muka kalau belum cukup ya, kamu tahu kan? I love you. Yo tahu tu I hate you. Orang kita kau tu pede, kau ada kau kau pede. Orang kalau orang tu kau pede, orang macam ni pede, kan? Oh macam ni pede, oh macam ni pede, oh lu. Muka kalau tu pede, kita kau pede, kau pede pede. Ẹ̀rọ bí àbáyé ṣe é ṣe ọkọ̀ obìnrin òun ló ti dùn gbogbo ẹ̀ ló ti dùn gbogbo ẹ̀ ló ti dùn gbogbo ayé sọkùnrin rẹ ọgbà tó ń bí ìyàwó rẹ ayé sọkùnrin dáadáa ayé sí ọkùnrin dáadáa tó ń gbọ́ ọkùnrin sábà ní ìyàwó rẹ ayé sọkùnrin dáadáa. bákan náà sọ fún àwa obìnrin náà tí a náà pé wọ́n náà gómìnà rẹ o bákan náà obìnrin sábà rẹ ti sọ fún àyíkó wọn wọ náà tó tó kò sí gbogbo tọkọ tó láyé ọkọ̀ òsì kankan náà gbogbo gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣẹ̀ṣẹ̀ dáadáa ní ti ṣe mọ́ ní àtọ́fọ́ ní ṣẹ̀ṣẹ̀fọ́ ní kò sí kò ṣẹ̀ṣẹ̀ kan náà. ọ̀hún dúró ọ̀hún ṣẹlẹ̀ tó ó ṣẹlẹ̀ láyé lọ́dọ̀ nípa kẹ́ni bá a bá bọ̀ wọ́n ní wọ́n wá tààrí ipò náà ti di sí yàtọ̀ sí lòlù mọ́ ní àdéhùn. òun ni kéèyàn ó ṣèlérí kéèyàn wá so ìlérí yẹn rọ̀ pẹ̀lú kọ̀ǹdíṣàn kan téèyàn ní lérò láti lè fi kọjú kàkà téèyàn Àwọn àlàáfíà àrẹ́yìn àdéhàn lórí kọ̀ǹdíṣàn yẹn. Àwọn ìṣẹ̀sìbí àdéhàn fẹ́ ṣe pé ìgbàgbà lóde ló fún yàn tó wọ̀ wọ́n àdéhùn ní àná sọ fún ẹ. òdodo fún

àti ọ̀rọ̀ yẹn o àti ìbáde fọ́ fún ẹ o àti tí wọ́n lọ sí pé bí ìsọ̀ yìí kò sọ̀rọ̀ ọ̀bọ̀ àti ọ̀bí àà òdodo ní sí ìsọ̀ yìí bó ṣe ń jẹ́ òṣìṣẹ́ ìbọ̀. àti tí ọmọ ọ̀sẹ̀ ìgbẹ́ yìí tí ń bá sí ìsọ̀ yìí ẹ máa gbọ́ tó bẹ̀rẹ̀ àwọn ẹ̀dá tó wé ní ẹ̀dáfíkà tí bá lè sọ̀rọ̀ yẹn fún ẹ kò sí ìsọ̀ ìtọ́wà lórí ẹ̀. ó àbí tó lọ pé ó ń la kòkò ya. àbí ìbálò ọ̀sán fún ẹ àbí kó sì débi pé ń la bí ọkàn àtàrà kábàrò sọ̀rìyá àbí ìtí mo ti sọ yìí tí bá tó lò àbí kó sì débi pé mo sọ yìí ọba lọ lè fún ọjọ́ ọ̀rọ̀ àyàfọ́ mi kọ́ gbọ́dọ̀ sí àjì láti dìbò ta ìkànnì tó wà lórí gbogbo ní mọ́tò káyọ̀ tó wà lórí ẹ̀. àti ti ìfọ́kùn lọ́rọ̀ ẹ̀rú abẹ́rẹ́ tẹ́ ẹ̀kọ́ wọn ló fẹ́rẹ́ rẹ̀ lọ́rùn. àjì dandan ni lóòótọ́ ìfọ́kọ̀ ní káwọn ẹ̀ ilé ẹ̀jọba lágbára. ṣùgbọ́n ní tọ́wọ́ ti kéré ti lérí sí ọ̀rọ̀ yẹn ní gbogbo lọ́ Láti fọ́nmọ́ ara ń kẹ̀rẹ̀ lánàá ń dábàá nípa ọ̀rẹ́ nínú wípé Nẹ́bírù ìdájọ́ rẹ̀ ní sílẹ̀ ìsìgá nínú òfin ẹ̀sìn mọ̀síwúùdì ètò kéré ìdájọ́ rẹ̀ akọ káma dèlé níta àkọ́ ọjọ́ ẹ̀sìn kó o tí o ní bùkátà ti kọ́ ọmọ dèlé kódà wà aráàlú ní sílẹ̀ ìwọ náà wà sọ lọ́rọ̀ fún fúnra rẹ sí. ìtẹ́jú òjò fún ọ

وبذلك رسول الله صلى الله عليه وسلم على بني لا نادر في النظر أي سيد بني بابين لو وقال طبعا لسي تولي تولي سي سورو للقوامة لكني قوامة سيدري على بني وكفارة كفارة اليمين يعني طب اكتر لنا نقول لكني لو كفارة اليمين ألا كتا منه ìlérí òun ní lọ́sùn lè mọ̀ bá ìlérí abẹ́ èèyàn lè ṣèlérí lórí àwọn àtàkà tá a fẹ́ èèyàn ṣèlérí lórí àwọn àtàkà tá a fẹ́ kàmá láwùláwà á ti ẹni títà táwọn àwù ẹgbẹ́ mi kéèyàn ó ṣèlérí pé á ó ṣèlérí fọlọ́ pé ọgbọ́dọ̀ wọ aṣọ mi wọn lónìí adama da mumura wale ido gada wuce wura da rada yóò ní ọmọ mẹ́kọ̀ọ́ tó wá sọ ní ọdún yìí tó wá wọ̀ta ní oṣù yọ àti tó wá wọ̀ta ní wọn fọ́ ọ̀kà lórí ẹ̀ mo sì ní gbọ́dọ̀ pé mo gbọ́dọ̀ wá sọ lórí mo sì ní gbọ́dọ̀ pé á mọ́tò mi yẹn mo gbọ́dọ̀ fi jáde lórí alẹ́ nìkan mọ́tò mi yẹn mo gbọ́dọ̀ fi jáde lórí ẹ̀ríkà ọ̀wá ṣe jáde mọ́ ọkọ rẹ̀ mọ́ wọ́n ti lẹ́yìn ẹ̀rọ àwọn àjàrò bẹ́yìn ọ̀bẹ́rẹ̀ yìí òun náà ṣe sàdá àárín ní kó wọ sọ tó wọ̀ àbí mọ́tò ló ṣe lé tó òun fẹ́ fún mọ́tò òun jáde lórí nínú kó fún mọ́tò òun jáde àbí tó sì ìbílẹ̀ kọ́ máa jáde kọ́lọ̀ ló ṣe kàbárà tó yẹ̀ ló ṣe kàbárà tó yẹ̀ àbí tó ti jẹ́ sí pé yóò ṣe ìgbà tí ó ní òun ló wò ó sì mú. ẹ̀ka ló nígbà tí ọba wa ṣe mọ̀tá ọ̀dà gẹ́gẹ́ bí ìdíje ìta náà òun náà ní ọ̀sán ìfarà. wọ́n fún náà nínú ọtí yìí. àdéhùn بما رواه الإمام البخاري بينما النبي صلى الله عليه وسلم يخطب إذ هو برجل طيب قائد فسأل عنه فقال فقالوا أبو إسماعيل نذر أن يصوم ولا يقعد ولا يستدل ولا يتكلم ويصوم فقال مره فليتكلم وليستدل وليقعد وليتم صومه. إليه شاء الله بين الناس èèyàn ní òun ó ṣe kẹta tó jẹ́ ìta dáadáa wọ́n yìí yóò fẹ́fà láàrin nínú kó ṣe ìta yẹn tó bá wò lè ṣe tó bá ń lò lè orí má wọ́n rẹ sí wàhálà tó rẹ sí yẹn ṣe ìta yẹn yóò ìtara nínú méjìlá àwọn ní ojú ìkẹta lórí eléyìí níbi ìfúra rí eléyìí torí àdìsí sí àwọn àwọn ìmọ̀ kò mọ́rí sàwá. wọ́n ní àdébìjọ́ kan àdébì ń sọ̀rọ̀ ọjọ́ ìkẹta òyìn ń sọ̀rọ̀ àdébì wa rí arákùnrin kálọ́kùnrin ó dúró sí lóòrùn orí ìdúró lọ́wọ́ ó lóun ò ní jòkó lẹ̀ òun ò sì ní kú òjò òòrùn òun ti fún bá rẹ̀ òun ò sì ní bá sọ̀rọ̀ lọ́lẹ́ ìlú ti lóyún ó náà ní bá sọ̀rọ̀ òun ti olóòrò wọn wà orí ìdúró wọn wà òun ti fún bá rẹ̀ lọ́lẹ́ ìlú òun tó bá rẹ̀ ó sì lè tẹ̀lé rẹ̀. ọba tẹ̀lé ọ̀rọ̀ ta ló sọ̀rọ̀ ní ọjà àbú ìsirà yìí lọ́wọ́ ń pè ó gbọ́dọ̀ ọ̀gbẹ́ni ẹlẹ́ni àdébìnrin ẹ̀ lọ́tọ̀

sábà ní ìrora ẹ̀ káwakáwa òun tí èrò ṣe nábìrù lórí máàdíà lórí ìwà ìṣẹ̀ ẹgbẹ́ bíi kéèyàn sọ wípé á lọ́rọ́ tó o bá ti fi fún un lọ́ba wọ́n wàá pa ẹran tí yóò bà wọ́n ra ọtí náà wìyàn á tí ọkùnrin ọba yìí péjì ọtí mẹ́wàá ló wọ́n péjì ọtí twenty ló wọ́n rà ẹ̀rẹ́dàgbọ́n lánàá kí náà ní àdìgbà wọ́n ṣe ayé ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀mà ìrọ̀lẹ́ ìjẹ́bẹ̀ ara ayé ti ọ̀gbìn màtá. ó lè máa ṣe ìtẹ́tẹ́ ẹgbẹ́ ìlú wa yìí láàbùkẹ́ náà láti rìn ìjọ ọlọ́run tó ìlú wa yìí tó máa ní látàkó tó ti dáadáa. tọ́lọ̀ kó ti bá wa fún ọba wa lọ sí ìlọsíwájú lè bàbá. lẹ́nu tó dé yìí lẹ́nu tó dé yìí lẹ́nu tó dé máa ṣèdáwó lẹ́yìn ìpàdé ẹnì bàbá lọ pé wọ́n wọ́n ti rọ̀bà yọ ọmọ ọ̀họ́ ọmọ ìbò ayé kò lè mọ̀ sá. lókọ́ bọ̀lẹ̀ tí wọ́n táwọn á sì ń lásán ó lè mà àlejò wọn táwọn ayéká ni lọ́mọ̀ fẹ́ kẹ̀yẹ́ fẹ̀kẹ̀ owó ló kọ́ fẹ́ gbogbo èèyàn lè mà sá nílùú wọn táwọn yìí ẹni wọn dọ̀tọ́ àìsífọ́nù ni òyà gbogbo ayé ọmọ ìrọ̀lẹ́ kẹrẹ kátó wà bá lábẹ́ ìlú pọ̀ lórí ọ̀rọ̀. ọwọ́ àtòkúra ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀hún àbọ̀ náà lọ lè kọ́ ọ̀nà ọ̀nà ọ̀dúpẹ́ níbi ọ̀sà ọ̀nà ìgbàjọ́ rẹ̀ kó gbé. ọwọ́ àtọ ilé ìyẹn ìbúra ni àti ìlérí yẹn ìlérí ni o. bí ẹ bá lọ sí ilé yìí ti wà èèyàn lẹ́tọ̀ọ́ téèyàn pè é àbẹ́rẹ́ rẹ̀ èyẹ ti tẹ̀lé yá níbi ọdún ẹ̀rọ yìí òun tó parí òun àjọ àwọn tó ọ̀hún òun tẹ̀lé rẹ̀ ọgbọ́dọ̀ ọba o ọ̀dọ́ ó mọ̀ mọ̀ sí ìṣòro ìṣòro bàbá tó kọ́ dáadáa tó ń lérò ọ̀rọ̀ ó lọ bá jẹ ọ̀nà ọmọ àfọwọ́ ti pè é gbé hìlọ̀ fọwọ́ gbọ́dọ̀ náà ẹ̀wọ̀n náà tẹ̀lẹ́dá àfọwọ́ ti pè é rí ìhàtìlẹ́ ń tó ṣe wọ́n ní ń tó ṣe ó kàn kàbára ìlé ń tó ṣe ọ̀gbọ́dọ̀ sí kàbára ìṣẹ̀lẹ̀ ló ń jẹ́ lẹ́yìn ọ̀gbọ́dọ̀ lọ́dọ̀ gbogbo tọ́lọ̀ sí ọ̀gá tó yá ẹ̀jẹ̀ ọ̀ gbọ́dọ̀ ṣeun ọ̀rọ̀ ló sọ kàfàrà ni. torí àti màdé ti sọ́mọ̀ báwa ìwọ̀ nwere àti ìgbìmọ̀ dágara ya àti ìyàlọ́ ẹ tó bá tó sì kéèké yá sí وفتل هذا الحديث على أنه لا يجوز الوفاء بنسب المعصية ولا تجوز الوفاء kò lẹ́tọ̀ọ́ fúnyà tí ọlọ́run fẹ́ lọ lè pé ìlérí àti jẹ́jẹ́ tóun ṣe lórí ẹ̀sẹ̀. torí pé ìyáàbẹ̀ máa fi aláàbò máa fi há ní wọ̀nyí mìíràn àwà rẹ̀. ìwà ẹ̀sẹ̀ kò lẹ́tọ̀ọ́ bí wọ́n pé òun gbọ́dọ̀ pípé torí pé òun ti lè lérí àìsí òun torí ìdí eléyìí àwọn ọ̀gá tó tó máa ó pọ̀ nítorí àdìgbò wa wọn nínú ẹ̀rọ ẹ̀rọ ilé ìmúra ẹ̀rọ ìsàárè ọ̀rọ̀ ìlú ìmúra ìsàárè àdìgbò àwọn ọ̀rọ̀ ìlú bàbá wa àdìgbò tó gbẹ́ni kẹ́kẹ́ wọn nínú wò ní ẹ̀ǹda àwọn ọ̀rọ̀ ìlú kẹ́kẹ́ ẹ̀ ní ìpọ̀ ní ìbẹ̀rẹ̀ ní ìsàbò àwọn àyà kóra wọn lọ ìsàárè àwọn ọ̀rọ̀ wọn á lọ bí ọtún òtógbó ẹ̀yìn àti ẹ̀fẹ́ lọ́nà ìgbà yẹn máa ń lọ wọn lé ọ̀dẹ́ lọ ìdílá sílá wọn bá ní ìdílá sílá wọn lé ẹbọ ni kí ni òun ṣe bẹ́ẹ̀ ẹbọ ni o tóbi wọn ìka farú àti áàdà mẹ́jọ kàfá lọ́dọ̀dọ̀dọ̀ mi lọ́dọ̀ àwọn kábà òun náà nígbà àgbà ọ̀dọ̀ àbá wa àbílá bẹ́ẹ̀ nù mọ̀sẹ̀lẹ́ àtàbà àbílá bọ́n àbá àtàbà wa ìkọ̀rọ̀ wọ́n ní àwọn àtàkà rẹ̀ ẹjọ́ kan àtàkà pé àwọn àtàkà àwọn apáta náà náà àwọn lọ sí pé irú ìbúra tẹ́lẹ̀ kò tẹ̀ wọ́pù tẹ́lẹ̀ ya, kò wọ́pù rárá. Báwa ká bá àwọn kò gbọdọ̀ sí ẹni o ẹgbẹ́ àwọn ti gẹ́gẹ́ ẹni pé ẹni máa dẹ́rù àwọn èèyàn àwọn èèyàn ìgbéga mùsùlùmí bí máa wọ máa ká ẹ máa wá rí àti tí ọ̀yẹ́ kárí àti wọ́n ti wá wọn gbọdọ̀ sí ìgẹ́gẹ́ níbẹ̀ abẹ́rẹ́ta ọlọ́run àti ìfọ̀n ọlọ́mọ ìwọ́n wọn àtàwọn pé àtàkọ́dọ̀ lọ táwọn bá bàbá yìí fọmọ lójú ẹ̀rí ó ti kó rẹ̀ sí ọ̀nà ẹgbẹ́ta gbogbo àwọn níta wò níta pé ó bá wọn kọ́ ọ̀rẹ́ àwọn èèyàn kó sínú wàhálà àwọn kó sínú ìdààmú wọ́n lọ sí ẹ̀yẹ kí wọ́n lọ sí àti máa wà nǹkan àwọn àyàtà ti kà sẹ́yìn títí kábẹ̀ ọdún ọdún làá máa lọ lójú fún wọn dààmú. tọ́wọ́ bá fún wa ní kankan bá ta padà ó fa náà nìyẹn tó sì fún wa ní kankan tó bá jẹ́ náà tí wọn náà ń kó ìlọsí ẹ̀sìn òun lọ wọn àti ọdún kò ní kọ̀ọ̀tínà èsì náà wàá tún òun nìkan kọ́ ọba àti sọ pé yóò máa kó ẹ̀rù sínú àwọn àti àti ọmọ rẹ̀ sábà dé. Torí ti eléyìí, ìlé ilé ẹ̀ ṣe lórí pé ọ̀sẹ̀ náà, kí ni ìwé ọ̀sẹ̀ náà ọ̀fẹ́ yìí nìyẹn. Nípa yìí, èyí tó jẹ́ ìran àtàrọ̀, òun ni kéèyàn ó ṣèlè kó o mẹ́tẹ̀ ló àti ọlọ́run. Kọ́ wá jẹ́ ẹ̀ka tó jẹ́ ọ̀nà ẹ̀yìn nínú ẹ̀sìn èèyàn sọ. Ẹgbẹ́ bí ẹjọ́ sọ pé òun ṣèlè kó o kí òun fọ́lọ́. Òun ṣèlè kó o gbọ́dọ̀ kàwé fọ́lọ́. Òun ṣèlè kó o gbọ́dọ̀ fi àbọ̀ ṣe èyí tó gbọdọ̀ bọ́kùn lọ́rọ̀ ẹrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ti àwọn a rí i pé àwọn yálà bẹ́ẹ̀ náà tó bá rẹ̀ ń bí yálà àbọ̀ rẹ̀ ó wá ní ìlọ náà tó bá lọ rẹ̀ yálà bí ara ẹni òun yóò النبي صلى الله عليه وسلم يقرأ بذلك من نذر أن يطيع الله يقرأ بذلك هو بس يسجد ولا وضعك فليطيع من الربا يسأل لهم ويقول فيسقط الأجر لهم يقول في التناول الله بعد جلالة الضبيب يوفون بالنذر وليوفوا نذورهم الله بعد جلالة أو أو يمين أو يمين فأنت بس يدري له بعد يسجد لهم ويقول الله تعالى سيقول ẹni ẹ̀yàrá ẹ̀yà máa kó àdéhùn tẹ̀ bá ṣe ìdéńdé lórí tẹ̀ wá tẹ̀lé ìdílé ní tọ́lá ti pẹ́ iṣẹ́ tẹ̀lé tọ́lá ẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ dé o ó gbọ́dọ̀ jẹ́ pé káwọ́ gbàgbé ìṣẹ̀lẹ̀ lórí dílé tàbí ìlérí torí pé ìlérí ọ̀ràn Nítorí ká yàrá tí wọ́n lórí kọ̀ọ̀dún ìkọ̀dún ìsọ̀ fún wa. Ní kọ̀ọ̀dún ìkọ̀ àwọn ìgbéléwọ̀n ìgbéléwọ̀n ìgbéléwọ̀n ìsọ̀ fún wa rárá kìí. Kìí Nítorí tó lọ́ọ̀ bá tó wá lé kí nǹkan ẹ̀ lórí kọ̀ọ̀dún ìsọ̀ wá lé ìgbà ẹ̀ má àyọ̀ jẹun fún ọkọ̀ tó kẹta. Kìí ṣe tó kọ̀ọ̀dún tó pera ẹ̀ lórí yẹn lọ́ọ̀ fi ìgbà yẹn pọ̀. Eléyìí ni àgbọ́yé nípa tí ń jẹ́ jẹ́jẹ́ eléyìí tá a níbi ááyà tó lọ́tọ̀ ááyà eléyìí ti àkà nípa ìdẹ́sí ìyá àdàtòbí tó bá kú tó ní ìlú nàzàrtó máa fi ìbá pè ní mọ̀hàwọ́rọ̀. Pẹ̀lú ọ̀dà ọ̀rọ̀ ìsáàdù rẹ̀ nílé àwọn àtẹ̀síwájú ìyá àyàtọ̀ tẹ̀lé tọ́rọ̀ ọ̀bà àti ìjọba ọmọ pé àdúrà tí ìyá náà ṣe tọ́pẹ̀ náà lé lórí àgbà bẹ̀rẹ̀ láti máa tẹ̀síwájú ní ọ̀dà. Àbẹ̀wò àti ìjọba àdáhà تظلمون وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تقلبون gbogbo wa ti lọ mú ọmọ àti ìgbàgbé ìrìnàjò wa lẹ́yìn ẹni wá níbi ìyá wa tó yẹ sọ́nà bá wà lára ìdílé àwọn ọmọdé wa ní àríwá tẹ wọ́n tẹ́lẹ̀ fúnra wa ní fúnra wọn tẹ́lẹ̀ Allah